ẹjọ́ rẹ wá jọ̀wọ́ mi ò máa ní ṣe èrò ẹ̀ mọ́. tiẹ̀ dúró ibo ní kíní kílé tó so mọ́rùn ṣé oníṣọ̀gbọ́n ni ẹni àbí kébò. láti ní dáàdì. bí n ṣe ń gbọ́ tó ń sọ sí mi létí bíi pé kí n yàn ń bà ní. àbórí rẹ burú ni ah, irú erékeré wo ni. orí rẹ ló burú ẹ fi ilẹ̀ ẹ fi ilẹ̀ wọ́n sọ̀rọ̀ pé ejò pààyàn. mo rò pé bóyá àkànfẹ́mọ́ ṣe mo rí live wọ́n bórí ẹ̀ ṣe rí rè. orí ló sọ. ẹ dákun bàbá ẹ mọ tẹ́mi fẹ́ sọ orin tí ọba lè ègbé rẹ̀ mi ọ̀rọ̀ pẹ́yẹ kó ṣe orin sẹ́rẹ́ mi tọ́rọ́ mọ baálẹ̀ lè mi ni ọba ní kámẹ́dà bàbá láàmú pẹ̀lú ọjọ́ orí wọn yìí. ẹ tẹ̀lé bí ẹ̀dẹ̀ ìyá rẹ̀ ṣe wó lọ́rọ̀ nínú owó. Ah! Ah! Ah! ohun abá ti pè léèwọ̀ Ewo ni. báwo máa ṣe rédíò tí màá fi lẹ. Ah, ẹ fọ pa ah, ìjà abẹ. wèrè ṣí ẹ. ẹ tún máa bá a sán á dẹ̀ tún máa tún ágí pẹ̀lú yín á máa á máa á máa sọ bí ìgbà tẹ́ pé òun gangan òun bóyá wọ́n ló bí mi. iṣẹ́ tó ń yàn láàyò iṣẹ́ ẹni orí ìtàgé ọlọ́wọ́ ọ̀gbọ́n sí. bẹ́ẹ̀ ti ṣiṣẹ́ ẹ mọ́ pàǹkà bẹ̀rẹ̀ yìí. sẹ́yìn pé wọ́n fún wa ní ìgbà tí.